kàbùkù jẹrẹ tó pa ó jẹ kpọkọ toropa toropa toropa ó jẹ alála toro jẹ toro jẹ toro jẹ toro jẹ mẹtala pa mẹtala ja yìí ẹ sùgbọ́n àrùn kìí kò ó ní pọ̀ ó ní oyè ó ní wì. Ah. kí ló ṣẹlẹ̀ náà wà. clayton pretend fún mi àbí ṣó fẹ́ sọ fún mi pé first time tí nǹkan báyìí tó ṣẹlẹ̀ sí ẹ lélẹ̀. bí ọ̀dọ̀ kú o ọ̀nà tí ọlọ́run máa bá mi gbé ọ̀rọ̀ ìgbà ní ìpín ìwé kékeré o. mo ti ṣe mistake o kò ń ṣe nǹkan tí mo rò ni mo bá mi manage yìí ṣùgbọ́n kéèyàn ṣe rè definition yìí gangan ni marriage tí mo wà ó ṣàmù wárápá náà ọmọ tí wárápá bá ń ṣe. wàrà wọ̀ntì àní wá wá ń ṣọkọ mi kí ló dé tó ṣe báyìí náà ṣe fẹ́ kí n máa pariwo. ọ̀rẹ́ mi ó ṣe bá kọ lára mi tí wàá jẹ́ kí wàá jẹ onílé. ìtì mi. má wọrí àkọkọwọ ah, ẹ̀kan. èmi adé èmi adé délé sí ẹ. adé adé adé wẹrẹ wọlé adé bá ti jí gbẹ. ṣáìdá míìkì dá gẹ́gẹ́rẹ́ sílẹ̀ káṣẹ́ ní. ẹ míìkì nìkan kọ́ custard ni wọ́n dà sílẹ̀ bóyá kò bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní ìlà. custard. custard. Mm. Ah! <laughs> <laughs> èmi gan kọ fún ọ. wẹ́ẹ̀ tí ẹ ṣe máa fi bí pa mí ṣe fẹ́ kọ́ lọ́n fi bí pa yín ni ah. ṣe fẹ́ kọ́ lọ́n fi bí pa yín ni. <laughs> wẹ̀ẹ́kẹ́ àbí wẹ̀ẹ́rẹ́ rìn. mo fẹ́ kẹ́ ni o. à ah, ó bẹ́ ta kí mi yá bọ̀ gbé bá fún. a bẹ́ ta fún ẹ. tẹ́mi tẹ́mi òkìkí mi ṣálà ni tó máa lómi ló máa ti yájú ló bá máa ní irọ́ ni ṣẹ́jẹ́ jẹ́ placenta ni ṣé òlójú tì ni. ọmọdé ẹ búrò kò ní bojú ẹ̀yìn máa jẹ́ kó mọ̀ pé òòjọ́ kọ́ lolúwerè pa ni kí lè fẹ́ ṣe. wo nǹkan tí ò kì í jẹ́ kí adìyẹ tọ̀ jẹ́ kó rí i wọ́n. ẹ jọ torí ọlọ́run ṣé ìwé ló kọ́ bá ẹ ni. ó ní nǹkan tó bẹ̀rẹ̀ ni ó lè náwó kan. kí ni gbogbo olúwe gbogbo àwọn fọtọ́sí kí ni ìtumọ̀ yìí. ó ní fa. sori pọ́ lórí burúkú ni ẹ àṣepọ̀ le. ṣé bí fagbẹ́ sí pé kò ti máa ṣiṣẹ́ nìyẹn. mo ń bèrè lọ́ọ́ mi pàápàá ti bọ ẹ ó ti bọ. ó jẹ́ wọ́n wọ́n tọrọ pátọ́rọ́ pátọ́rọ́ pa ó jẹ́ wọ́n tọrọ jẹ tọrọ jẹ tọrọ jẹ wọ́n jà láǹpa wọ́n jà láǹjà ó ní pọ̀.